good morning from everywhere you are watching. Um, I'm using this opportunity to say happy Sunday to every of our viewers all over the world, Nigeria and all over the world. My name is Prophet Ololade Alabashomu Yewa. The name of our church, it is El Adonai Shabuti, uh, Kerubu Seraphul International Bible Ministry. I am using this opportunity to invite you to our service today, which is Sunday. Today, which is Sunday, I am using this opportunity to invite you to this glorious service that you are going to be blessed in it. I am using this opportunity to invite you at Mojoda Road 5. Mojoda Road 5, Adamo. Ikurudu, Lagos. As you join us today, I am praying for you as a prophet of God. The peace of the Lord will be with you. Every case you have before you will be leveled in the mighty name of Jesus. As you join us both online and you come here to worship God with us, as you will join us today, I am praying for you that this week is going to be a wonderful week for you. This week will be a grateful feast for you. This week will be the week that the Lord will come into your matter and settle your case in the mighty name of Jesus Christ. Lẹ́ẹ̀kan sí fún tó gbọ́ àǹfààní èyí tí ẹ I guess, eh, eh, Gẹ̀ẹ́sì. orúkọ tèmi òun ni baba confam jp ẹ orúkọ ìjọ wa òun ni el adonai saboti el adonai saboti kerubu serafu international bible ministry mo fi àkókò yìí mo fi fi ìwé ránṣẹ́ láti pè é sí ìsìn ọjọ́ Sunday wa lónìí wípé kí o darapọ̀ sí ìsìn ológo èyí tí a máa ṣe lónìí ní ọjọ́ Sunday ẹ o lè wò wá látòrí line ó dẹ̀ tú lè darapọ̀ mọ́ wa ní inú ìjọ wa gangan èyí tí ó wà ní mọ́jọ́dá road five iwájú chọ́ọ̀chì gangan òun ni wọ́n ti máa jẹ sílẹ̀ ní ádámọ̀ ìkòròdú lagos state mo gbàdúrà fún ọ gbogbo ìwọ tó ń wò mí ní orúkọ jésù wípé ọ̀sẹ̀ yìí yóò dára fún ọ lórúkọ jésù wípé o máa rí tiẹ̀ ṣe lọ́sẹ̀ yìí mo gbàdúrà fún ọ gbogbo ìwọ tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ ní orúkọ jésù ìyanu ọlọ́run ó máa bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ láyé rẹ mo gbàdúrà fún ẹ gbogbo ìwọ tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ àánú ọlọ́run á bẹ̀rẹ̀ sí í fọhùn fún ẹ ọ̀sẹ̀ yìí ó máa fọhùn rè fún ọ lórúkọ jésù ọ̀sẹ̀ tuntun tó wọ̀ yìí mo gbàdúrà fún gbogbo ìwọ tó ní orí ọ̀fẹ́ tó wá ṣíà fídíò yìí náà lórúkọ Jésù ò ní rí ìbànújẹ́ lọ́sẹ̀ yìí nínú ọ̀sẹ̀ tó wà yìí ọ̀sẹ̀ yìí máa gbé ẹ dé ipò ayọ̀ tó fẹ́ bẹ́ẹ̀ ló máa rí o áńgẹ́lì Olúwa ti dúró di ẹni ọ̀sẹ̀ yìí láti mú ìrìnrìn àjò ọ̀sẹ̀ yìí ó sì máa rìn láyọ̀ àṣẹ tí mo bẹ̀ o kò ní yí padà Jésù Olúwa wa bá mi pàdé lónìí bá Ọlọ́run pàdé lónìí ìdá lórí facebook ni lórí youtube ni lórí tiktok ni mo fẹ́ kó o bá mi pàdé lónìí ní déédéé aago mẹ́wàá ìsinyìí máa bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá a sì máa parí ẹ̀ ní aago méjì bá wa pàdé either on the line àbí ọjọ́ ìní wa ní olúléèsè wa ní mọ́jọ́dáró five eh, ní ádámọ̀ ìkòròdú àwọn máa ṣe ìrètí rẹ ìwọ ṣíà ẹ gbogbo ọwọ́ tó wá ṣíà fídíò yìí ò ní rí ìbànújẹ́ o ò ní rí ìbànújẹ́ o ẹ gbogbo ọwọ́ tó ṣíà fídíò yìí pátá ẹ lórúkọ Jésù gbogbo ilẹ̀ máa jẹ oúnjẹ ọmọ bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà God bless you have a wonderful day.